أعوذ بالله من الشيطان الرجيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يراف وجوههم خشر ولا ذلة أولئك أصحاب الجنة والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم بالله ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أمن يملك السماء ولا بصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون الله فقل أفلا تتقون فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فما بعد الحق إلا الضلال فأنا تتركون كذلك حقت كلمة ربك على الذين فسقون كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون Thank you. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته وآناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين كل ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكشفني ألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة يفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر أمر وألف منها نهي نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومئة تسبيح ودعاء وستة وستون ناسخ ومنسوخ ستة وستون ناسخ ومنسوخ أعوذ بالله من الشيطان الرجيم والذين كسبوا سيئات جزاء سيئة بمثلها وتراكم ذلة ما له من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نعشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدوا فكفى بالله شهيدا بيننا وبينكم كفى فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك نبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وجل عنهم ما كانوا وضل عنهم ما كانوا يفترون أمدت الله ربي إذ هداني إلى الإسلام ودين الحنيفي إلى الإسلام ودين حمدت الله ربي إذ هداني إلى الإسلام والدين الحنيف إلى الإسلام والدين الحنيف فيذكر لساني في كل وقت فيذكره لساني في كل وقت ويعرفه فؤادي باللطيف ọ̀sẹ̀ ní sáà rí dá ọpẹ́ fún. àmìdítúláhà rọ́bí gùn lọ́wọ́ kìtì. ilé àdáni. àmìdítúláhà rọ́bí. إلى الإسلام والدين حنيفي إلى الإسلام والدين èyí tá à ń dúpẹ́ sínú lórí ọlọ́run lórí wa àwa la tún pàdé yìí la tún kójọ síbi alukoran. àmìdídùnláha bínú ṣe ń dùn tá à ń yọ̀ pé a tún lọ gbálùkọ̀rọ̀ ẹlòmíì kò nítumọ̀ lójú ẹ̀ kódà lọ́dọ̀ ẹ̀ bí ìgbà tí èèyàn ń ṣèrégbè lọ́jọ́ ọlọ́run ní ọ̀fọ̀nàmá. àmìrìtú lọ àrà bí ìdí àdá ni. ọlọ́run fún ọ látara àtọ́sọ́nà rẹ tó o ṣe fún wa. wá sí mi wá sí ìsìláàmù tó fẹsẹ̀ wálé náà là ń dúpẹ́ lé lórí ẹ̀sìn kan ní ẹ̀sìn tó mú ẹ̀mí èèyàn kúrò níbi gbogbo jágbàjàgbà ayé òun islam ìlàlí ìsìláàmì wà dé ilẹ̀ àyíké. فيذكروا لساني كل وقت ويذكروا لساني كل وقت ọlọ́run náà ló yẹ ká máa fáhàn wa rántí ní gbogbo ìgbà òun lọ́tọ́ sí. ويذكروا لساني كل وقت ويعرفه فؤادي باللطيف ويعرفه ọlọ́run a dúpẹ́ fún ọ látara oore tó o ṣe fún wa a tún ríra wa fi rehabil quran agbo alukuranu labára wa agbo òkè èèyàn ò lè máa ń tá a jókòó tì yí bí ní oore tóun náà bá tọ̀wò ẹni ó lè mọ oore alukuranu lẹni ọlọ́run bá ní ọ tọ̀wò òun ni ọ yìí. bí ayé bá lè darí gbogbo ọ̀ràn wọn síbi alukùránù ni ọba yẹ wọn kò sí tó mú dààmú bá yé ju pé wọ́n kọ̀yìn sálùkùránù lọ òní wàhálà táyé ń ṣe ẹni ó kalẹ̀ òun lọ wa ọba yìí sì ti máa ń táàfì wa ọwọ́ àbàlùkùránù ṣe wa ṣùgbọ́n ayé kọ̀yìn bẹ́ẹ̀ èèyàn bá lè kọkàn àtara sí igbá èèyàn ó sì ṣípayá ìmọ́lẹ̀ ọlọ́run tàn síyàn èèyàn á máa rìn nínú mànà ẹgbọ́ tọ́lọ́run wí ọlọ́run láwọn ẹni tó jẹ́ pé yẹ́tì ìlú na kíta bàláàyè àwọn tí wọ́n ń gbá Kùránù ọlọ́run tí wọ́n ń wo tọ́lọ́run wí ń bẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ ìwọ̀n ọ̀bọ mọ́ wọn lọ wọ́n ń kírun wà á fakú mi máa rọ̀ṣàkìnà ń ṣèrà ń wà lálẹ́yàtà wọ́n náà ta fún wọn ní kọ̀kọ̀ wọ́n náà ní gbangba ọlọ́lẹ́nìkan ò ní máa jókòó alukóránù kọ́mọ̀jẹ̀ pé náà ti dára tán. àwa lánàá àwa ń jẹta tún wá lónìí àwa lọ́la. kò sí sẹ́ni wa tí à ń wájú tìjára tàn láǹtàn. èrè téèyàn sọ́ọ̀tì níbi àlùkòránù lèèyàn ti lè rí ọlọ́run ẹni bá lè máa jókòó ta àlùkòránù bá ṣèjọ́ yìí ní yíwà fi àwọn ohun ojú ra àwọn ohun ọlọ́run tí ń bẹ́ẹ̀ yín lárí ẹ̀ wáyà sí àwọn ọmọ ọlọ́run látún máa lékún ọlá wa fún yín náwó gàfóró ṣàkó. ìnáwó gàfóró ṣàkó. orí alukùránù náà lànàbì fi ní gbogbo ẹni tí ó jáfáfá ní kùránù kíkà ní gbígbọ́ máa sáfàrà tìlì kìrámì lè bàrárà níjọ́ ń bá ń sàwọn èèyàn ń jọ tí wọ́n ń tò wá síjọ wa. Si àwọn màláíkà ẹni àpọ́nlé abiyẹ ẹ̀dá lọ́lọ́wọ́ tàlá lùkùránù ma kódà ẹnìkan ò ní ké kùránù kó sọ́ọ̀tì anábìlẹ́ni tí bá wá ń kà á wáyà tà á tá àfihì tó ń dánú dúó kó tó rí pé òun fi bí bá pé tá á tà á. kó tó jàmára wọn kó tó jáde wọ́n wà lé tí kùránù lè fún láti kà kò tí ì dán ọ̀rọ̀ ra ń fa amára wọn náà ní ẹ ànábì nítorí tòun ti bẹ́ẹ̀ náà làwọn àjẹrà ládàá wọn kò wá jókòó lé kọ́mọ́ jókòó ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kó bá aṣíwájú wa ànábì wa Muhammad ẹ̀yìn àsàlátù wa àwọn àlùfáà wa tí wọ́n ní ààyè yìí tí wọ́n níṣẹ́ yìí níbo ibi ọlọ́run kẹwọn dé ó ti darí tiwọn sójú ọ̀nà dáadáa yìí ti pẹ́ nítorí pé gbogbo àwa yìí inú ẹ̀ ní bí a ṣe ibẹ̀ lábá wọn níbi ìjókòó báyìí orí ẹ̀ náà ni a ń sì lò sẹ̀mí ayé wọn gbólé lórí tọ́lọ́run fi ni wọ́n máa bọ̀ ètò òṣèlú tó ah, àlùfáà wa ọlọ́run bá ní lékún kẹ wọn o gbọ́dọ̀ tá a fi wọlé òun ni a fi wọlé tafsir a fi rántí wọn ní la fi dá padà ohun náà là á lò ní tafsiru a fi rántí wọn ní jẹ́ ikọ̀ àná nu àníyàn bí wọ́n ṣe wọnú bí wọ́n ṣe wọlé nu tafsiru nu ọba yọ máa lè kọ́ ẹni tó rí ọ tọ́tọ́ gba ọ̀nà dáadáa kọ́ gbàgbé wọ́n máa ṣe bí ìgbà pé wọ́n lọ dá mà wọ́n lọ dá kí ó mọ̀ fún rẹ nìkan wà òun nìkan lọ́ba rẹ̀ ń kọ́ òun náà sì lólùkọ́ oní tíṣà ìbírínù ní sọ̀kalẹ̀ tí ń fìmí sí ọlọ́run mú wá bá a sì sì ń mọ̀ á bá ti yọwọ́ tiẹ̀ gbogbo ẹni ọmọ nǹkan láyé lọ́lẹ́ni ọkọ ọlẹ́ni ọkọ ọba wa ń pa géere tó ọ̀ràn tí à ń gbogbo odò àwọn bàbá wọn alódò tó gbàgbé orísun ẹ̀ ọgbẹ́ni àwọn lórísun wà fún àwa lọ́nba ní kíá oore tó wà lọ́dọ̀ tí a ní pé òní jọmọ kéw kọ̀ ọmọ jàfa wọ́n ti ń jọmọ kéw náà ni wọ́n ti máa fẹsẹ̀ lé máa jàfa irú wa yìí kéèké la ma wà ń di ti ti wà sáwọn abì kan ìwọ náà lọ máa kún wa lọ́dọ̀ bẹ̀rẹ̀ kéwù lọ máa kún wa lọ máa kún wa ire tá a ṣe ọba tún lòde wá àti wọn tún ti àbọ̀ hà ńlò ire tá a jẹ́ wọ́n kọ̀ mí ilé bá ti débè tí wọ́n wí nù wí. gbà lókun èmi àbọ̀ máa bá ti ń sọ̀rọ̀ lójú àfẹ́ sọbi tí ó kù tí ò ti nílé sọ̀rọ̀ sọbi tí ó kù lójú àfá rẹ̀ ṣáyà rẹ̀ ọ̀já mọ́ gbà lókun sí wọ́n lọ́wọ́ àdẹ́rùbá ń gbọ́ ọkọ àtúnfẹ́lẹ́hùn ṣàdúrà fún àwọn tí wọ́n tún kù fún wa láàfáà wa a ní à ń kó àtìlọ́rùn láàfáà wọn máa kó wọn wọ́n sì kọ́ á àná tún jèrè tọ́pọ̀ wọ́n ti káwọn kan táwọn náà tún já àfáà wa ní ọmọ akéwu tíá ní èrè tíá jẹ́ kìí ṣe ìjá àfáà tí ó ṣe fọwọ́ ọ̀rọ̀ ẹ̀yìn o láti àtúnjọ ọmọ akéwu wọn tí wọ́n tún já àfáà fa láàfáà fáwọ́fáwọ́ tí èsì àfáwọ́ wa. Uh, jíjẹrẹ wú gbó ní kẹwọn tẹ́kọ́ náà là ẹ̀yí o dáadáa yín ọlọ́mọdé ọ̀tán o nínú àyàtà ti dúró akẹ́yìn bàbá wa tọ́lọ́hún dàrí ọkàn yín sí dáadáa ẹ̀sìn ń sọ̀rọ̀ ní sí gbọ́wà sí i. wáàsí lẹ́yìn bàbá gbọ́ ó sì dòdòdó wáàsí sẹ́ni tó kéwú gbọ́ ló sì ń kà tí ò múlò òun lẹ́yìn gbọ́ tí ò sí tó lè ti dànù kú ò lọ yín oríire ni o ńlẹ̀ fi á bí gbogbo orú wa yìí dáadáa yín ọmọ lọ́wájú o jọ ń kópa níbi an bá ti pàṣẹ nǹkan kan gbogbo wa náà láàpọ̀jù pèsè ń bẹ́ẹ̀ à ń oore ni o rà àdójú ògbà ọba ti dójú oju ojú ti tì náà gbọ́ ọ̀nà tójú máa ti ẹ̀dá láyé ọlọ́run má dojú yín ti ń jẹ́ èèyàn tọ́lọ́run ti ń pè wá léèyàn ọlọ́run yá lọ síwájú dáadáa kí gbogbo ẹ̀yin àfáà àtàjọ ń ṣiṣẹ́ yìí wọ́n bá fẹ́ wá ń salẹ̀ gbé lókè yóò fi fẹnu mú ara wọn dáadáa àlùbáríkà kan náà ni gbóhùn títí ń já àlùbáríkà lára yín ọlọ́run níbi ó yòrò dànù gbẹ̀yìn tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ìyẹn ni tí ò sí tòsí jẹ́ pé dáadáa ẹ̀sìn kan náà lọ bá lọ ìyẹn bá bí jẹ́ ó sì rọrùn lọ dáadáa ẹ̀sìn ni. ọlọ́run lábẹ́ ẹni kọ̀ọ̀kan yóò máa lọ́wájú ọlá àti tóbi ọlọ́run ayé àbí àti dúró lánàá ọlọ́run ròyìn àwọ̀ ọmọ àlìjánná ni ọlọ́run jẹ́ àwọ̀. lílàdínà sanúlẹ̀ òun ti náà wá sí yá dá. ó ròyìn pé bá a bá ṣe dáadáa láyé dédé dáadáa nǹkan lòun ó fi san wá òun ó sàn wá ní dáadáa tó ju dáadáa tá a ṣe láyé lọ kà má dédé dáadáa tá a ṣe. òun ọlọ́run ó fún wa ní dáadáa tí ó ju dáadáa tá a ṣe nílé ayé tí ó jù lọ. lẹ́yìn bá ṣe dáadáa ẹyọ kan mẹ́wàá rú ẹ̀ lọ́lọ́run lòun ó kọ̀ fún ẹni pọ́ lọ́run fẹ́ràn wá pọ̀ ọlọ́run ẹ bá ṣe ń síná ẹ bá ṣe dáadáa kan èmi ọlọ́run ó fún yín ní èyí tó dáa ju ń tẹ́ ẹ ṣe lọ wá sí ìyá dáa. a tún bá yín fi kún ẹ tún gbé nì. Eh, ọlọ́run ló lè ṣerú ẹ̀ níjẹ́ ò lọ lẹ́nìkan tó ọrajà lọ́wọ́ ẹ̀ tó wá jẹ́ ojoojú owó lọ kò tí ì sínú ẹ̀dá títí náà rà bọ̀ yín sí àbọ̀ ọjà títí sí ọba sàkà ọmọ àkàwọn ọbọ̀ fi sí ọmọ àkà kéékèèké ẹni ọlọ́mọ wọn jẹ́ kò lágbára jù bá ń lọ ọlọ́run lágbára ẹ̀ bù háyà bá ọba sẹ́yọ kan mẹ́wàá ni ó fọ́ sẹ́ríkọ́ bá ńlá lọ́lọ́run. èmi ẹ̀ tún pọ̀ ju ojú owó tiẹ̀ lọ. ojú owó ẹyọ kan ni ọlọ́run wá ní ọwọ́ agbéèlì nígbà tí ó fún ọ léèlì ó tún wá kó mẹ́wàá irú ẹyọ kan tó o ṣe mẹ́wàá ló ní ẹ fi kọ fún èmi mo tó bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wò kò sí kò sí béèyàn kan bá dán wò yóò yíwọ́ àyọ́sọ̀tì ah, ló ti ṣe ọfẹ ah, ọfẹ ti jànú. Lìlàdínà àṣàmúlẹ̀ òsì náà. Àwa wa àwa díẹ̀ díẹ̀ lánàá pé èlé yẹn gangan látara kí ni wọ́n ní kéèsè kìkéde eléhùn gan bá a bá tún wà lìjẹ́ nà tán inú èlé tọ́lọ́hún ó tún wá ṣe fún alẹ́ yìí mẹ́wàá tó kún fún wa yóò tún wá pé òun fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́n ẹni tẹ́ ẹ̀ rí tẹ̀ ń sìn kò ní ṣe fọmọ náà tọrọ ma náà ò sí ọta kò pé kò sí gbogbo ẹni bá ti jẹ nǹkan kan ní ọmọ jẹ́ láyé kò ní í ìtọ́ dáa jù lọ́lọ́run tọrọ orúkàn sọlọ́run ló fi kírun tá à ń gbà yìí ló fi ní ìyàwó àbúrò ẹni gbà á ojú ẹ ó rí lọ́rùn bábúrò bí ìyàwó àbúrò ẹni bí ìyàwó bàbá ẹni ọ̀dàmọ̀ ọlọ́wọ́ wípé ẹ̀yin ò rí mi ẹ mọ̀ mi ẹ sì gbà mí gbọ́ ó yẹ ń fira mi hàn yín sẹ̀rùpọ̀ ọlọ́run ọba ńlá ni. sẹ́gbélé bẹ̀rẹ̀ ọlọ́wọ́n olùgbàgbọ́ òdo ní alábí iná na mìíràn nàbí lè gọ́ àwọn tí wọ́n gba nǹkan kọ̀kọ̀ tójú wọn ò tó tí wọ́n gbàgbọ́ àárọ̀ lọ́hùn wọ́n sì sọ fún apó ní ń àṣìṣe ààrẹ wọ́n ròyìn ẹ̀ fún ibẹ̀ nílé tọ́ da à ń ṣiṣẹ́ àríná wọ́n ní òṣèǹṣe èèyàn wọ̀ à ọlọ́wọ́n sọ pé ń tẹ́ rí tẹ́ ẹ̀ fojú kan lẹ gbàgbọ́ ń tẹ́ ẹ̀ rí ìbẹ̀rẹ̀ rẹ̀ lèmi ọlọ́run èmi gan wà fira mi hàn yín. ojú ìyá òmà ìdí náà bírọ̀. ọlọ́run ní àyà mi náà nù ọlọ́láwọn ojú kan jọ àríkìyà máa ná dírọ̀ tún yóò tutù yóò tutù bí ẹ̀fọ́ ẹ̀fọ́ àkùrọ̀ ọlọ́ni tá a fi dá lọ́lá bẹ́ẹ̀ ni pé nínú àlìjánà ilá rọ́bì àná àdìrọ̀ tún yọ ọfẹ́ lójú láti fi rọ́ lọ́hùn ojú tí èyí ó fi rọ́ lọ́hùn ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ bẹ́gùn ọ̀gbọ́dọ̀ sáná àti wá àti pàfẹ́ẹ̀tì ẹ̀lẹ̀ àti jó tutù wọ̀ ó ti dé rí tòrọ ọfẹ́ fi rọ́ lọ́hùn ọlọ́run sojú ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad nínú ọ̀rọ̀ tí ìmáàmù Tirmidhi tó gbà wá látọ̀dọ̀ ànábì ọlá ànábì káyàtà wà ń bẹ̀ yìí lílàbí náà sànú lè wòsì náà wá sí yá dáa ànábì ká ọwá ní ìdádàhálà alùlìjànàtì lìjànàtà táwọn sáfì alìjànà tí wọ́n bá wọ àlìjànà tán wàhálù náírì náírà táwọn tí ó wọ náà táwọn náà dénú náà ọlọ́run má jà wọ̀ náàdá kan yọ máa pèpè pé yá lálìjánà ẹ̀yin ọmọ àlìjánà inna lakum inda Allahi maw'idan yuridu an yú jíza kùn mú wù onílọ́lọ́run pe pè fún yín ọ̀fẹ́ tó ti ṣe fún yín fẹ́yà kú lúnà àwọn a máa wí pé wà máa wú àdéhùn wo ló tún kù lẹ́yìn ni ó tún wà máa wú wà alámú gbogbo àwọn èèyàn ló sún wọn tí wọn ní dẹ̀gbẹ́ ní ń tí ó tí wọ́n wọ̀n. àdéhùn tó ṣe fún wa nú líyìn wá fi àwọn ọmọ kìyàmà ọlọ́run lẹ́sàn-án wọn kún pẹ́kẹ́ fún wọn ó ti bá wọn kún àdéhùn wọn ti wọn kún fún wa àti rí. ẹ̀sùn wọn tó kún wàyúbà yídùn wùjú wà ná sí àgbọ́sọ pé ìyáwó máa tábù yádùn wùjú wátàsí wádùn wùjú ùm wàhámà làbí náà sí wádàtí wùjú ùm akàfàrí tún bá dà ìmà nìkún. fadúkúlé àdábà bí máa kún tó ń tàkìfòrò àmàlàdé náà bú yá dátú wùjú hùhùn fọ́fí ra mọ́tí fi ha sàdé olóhùn pọ́jọ́ kan ń ọjọ́ táwọn ojú kan dúdú sílàsílà tí ò ní ṣe rí ìjọ àlìkì á máa ojú àwọn aṣẹ́bí láfi máa dáàmà pé ah, àṣẹ ní ibi lẹ́nu ẹ̀fújú ẹ̀fúsí tó dú sílàsílà. yóò má tàbí àtòjú. àwọn ojú kan ó sì funfun gbòò ní tìmọ́lẹ̀. ọlọ́run ní wàá máa làbí iná síwájá tí wùjú hùhùn bá kọ́ra kọ́. alihu murad ọlọ́run ní gbogbo àwọn ẹni tí ojú wọn tó dúdú yóò dúdú ọlọ́run láṣẹ bẹ́ẹ̀ ṣe bẹ́yìn lẹ́ṣẹ̀ kèfèrí lẹ́yìn ìṣe ẹ ti gbàgbọ́ ẹ ti ṣe náà ẹ tún wá ṣe lá. ìmánì fún ọlọ́run ní bá ti sọ̀rọ̀ yín nù fàdúhùn kúlé àdàbà ìmáàkùn tó tàṣe fún. ẹ máa jẹyà lọ látara kèfèrí tẹ ṣe fáwọ ọlọ́run. Ọlọ́ni ṣùgbọ́n wọn tá a ṣàdéhùn kojú wó funfun gbò tó funfun yìí. Wàfí ra máa ṣe láàyè, òun fi ha ọlọ́ni nù kẹ́ẹ̀mí ni wọ́n máa gbégbére. Ọlọ́run kó sírò èmi àtẹ̀yìn mọ́ wọn. Àwọn a máa sọ fọ́lọ́run kojú wa tó ní ó funfun, ó ti funfun, kò dúdú. Wọ́n yóò dèkìlì náà jà náà ta. Àlìjánà tó ṣàdéhùn fún wa pé ó fi wá wọ̀ àti wọ́ wọ́n zàzá àná ànínà rí o ti mú wa jìnnà kú òdìdì iná ọlọ́láwọ̀n tá a bá ọmọ ń sùn síyà ànínà rí àdéhùn ló ti ṣàdéhùn látún lọ mú o ẹ̀ǹkádìsì là ń ké ń wá bí ó ti ṣàdéhùn kiri káàkiri ní al

mọ̀táwùlì gùrúùrì ni ìgbádùn ẹ̀tàn jẹ́ òun láyé ìgbádùn ẹ̀tàn jẹ́ àwọn àwọn tí ń gba lánàádà làbá àwà kan fi kí ayé onídàárú ayé kẹ ìgbà kan láyé ti fi ìyá omi ha abuka ti gàdá ń mi ń darí onídàárú ayé lẹ́wọ́ tẹ́hùn pán ayé èwò ni màtá máa adáhàká ti fi yá omi ha àfọ́mọ̀kọ́mọ̀kọ́ fi yá omi ha tọ́bá pààyàn lẹ́kún ní kanú ayé ẹ̀ gàdá ó tún bọ̀ lọ́la wá tọ́bá pààyàn lónìí nínú ọjọ́ ayé ẹ̀ abúkátí gàdá tàbálà ń ó wa tún pààyàn. ó ní bọ̀ pààyàn lẹ́kún sí ọ̀ ayé tí mi àtẹ̀yìn tá a gbé gẹ́gẹ́ ọlọ́ọ̀lẹ́ni tá a bá sí ojú ẹ̀kọ́ níbi iná tá a fi àlìjánà ló jèrè àwọn ọmọ àlìjánà wọn máa sọ pé o ti dájú wá kó o níbi iná sọ pé àdéhùn mi ìtúkù tí mo ṣe fún yín ìwà amúṣẹ fọyọk ṣífùlì ìjábà ọlọ́run wà pé tí ọ̀já rí ọlọ́run ó pé kí wọ́n sì sí gàgà kan ní ọ̀já àwọn àlìjẹ̀nu láwọn ìkiri ó lè wà nù wọn gan tó wá gbọ́dọ̀ sí ẹ̀yìn orí iná sọ́ọ̀lì ọ̀hún ẹni rí wọn hmm. ẹni burú bó ṣe wà nù tí a náà wọn. ebi alukọ anabi gbé kuranu lọ́dọ̀ wọn ló fi já anabi sakalẹyìn anabi gbogbo ẹ̀dá méjì tó wúwo jù ó la wé yẹn àtàlìjànú àwa la wúwo jù ní gbogbo ẹ̀dá tọlọ ń dá àwa méjì ló sì jíṣẹ́ fún níbi ayé ó ti jíṣẹ́ fún ẹni ọmọ pé mọsíkítò lè jíìn mọsáàsì àwọn àlìjànú ibẹ̀ ló ti kálu kuranu fún Madina ẹ wo àwọn olè wálé òkiri tó ọba dé Madina o. ẹlòmíì ni máa wá káyọ̀ máa ní masáàsì àlìjànú mo fẹ́ lọ kí ló fi ṣe. náà bá ti àwọn wá ti yan náà fílà kájí ẹ̀ nítorí àwọn àlìjànú ni èèyàn èèyàn sá èèyàn yẹ kọ́ sá fún mi lónìí kọ́ máa gbé haramu náà masáàsì tètánà bì kọ́ dé fi ṣe tí ò sílẹ̀ lómi máa wá sábù màsájídì gbogbo tí wọ́n ti wó dànù màsájí méje nítòkù ń bẹ̀ bóyá ló tó mẹ́ta máa méjì mà èyí tí ti jẹ́ ti jẹ́ dànù ẹlòmíì wá ń lọ́kọ́ ọ̀lẹ̀ ń wí láti lé kọ̀kọ́ pé mo bá dọ́hùn jọ ti ń sọ̀rọ̀ jáàbù ń wò bá ń yàwó tí wọ́n ti rí nínú iṣẹ́ tí mo lọ wò ṣé mo ti ṣe léwu ọ̀rí léwu kọ́ àlejò màsájí àlìjànú ní awá kiri.

pé mo àbálẹ̀ mọ́ ẹ̀dá ẹ jẹ́ kí ọmọ yín ọmọ kírun fa ẹ̀yẹ ọmọ kírun fa kò sí bẹ̀ ju wípé ti ń pẹ́ fa yọ ọdún àwùjọ wa wà iná ni o bá lọ ní sọ̀rọ̀ ànábì ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run látara pé ọlọ́run ó ṣe èlé fún ọlọ́run ó wà sí àgàgà tá a bá débẹ̀ nù àgàgà la fi rọ́lọ́run ẹni ó tún súnmọ́ àgàgà òun ni ànábì Mùsá tọ́lọ́lọ́ máa ń bá sọ̀rọ̀ ní wàrà ìjà ẹ̀yìn àgàgà àgàgà nǹkan ní yóò máa yóò máa gbọ́ yóò làwọn wá wà ìwé ìwàkúwà tó ń oní ní nǹkan ti ní wákàlámà láwù Musa tẹ̀kìlímà èmi ọlọ́run máa máa bá Musa sọ̀rọ̀ wọ́n wá ká pé kò bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀dà ọ̀rọ̀ sí ara àgàgà ni nìkan gbọ́ kúwàkúwà wọ́n wà kúwà ká tó fi léhùn sí. rúwá kàmájáàt kọ ọlọ́run náà ni bá ṣe ó kọ ìròyìn ẹ̀ ní ìtọ́ bá lóhùn ṣe bá ṣe gbé wá ẹ bidúni takiyifin wala tarifin wala ta'tilin ọ gbọ́dọ̀ tún yí nǹkan kan kó ń bẹ̀ má bó ní nǹkan bá ṣe gbé wá ni ó ṣe wí olóhùn bá Musa sọ̀rọ̀ ìwọ ń tiẹ̀ gbọ́ ọwọ́ dọ̀rọ̀ sára sọ kí lọ́kàn ọ́ dúró ń bi tọ́lọ́hún fi ọ́ sí ibi ó fi á sí ni pé òun bọ́ lọ́hún bá Musa sí kíni ọ̀pọ̀ ọ̀pọ̀ ọtí àlógbé pé kẹ̀lí mù láyé tí wọn bá wá bá sọ́kọ́ máa gbọ́ sáwọn ànábì ọlọ́run yòókù náà ṣé wọn ìgbọ́ wà yìí wọn ò gbóhùn ọlọ́run ni làwọn ò fi jẹ́ kẹ̀límù tàwọn màlẹ́kà làwọn ń gbọ́ Musa gbọ́ tọlọ́run ló fi di kẹ̀límù láà ẹni ọlọ́run gẹ́gẹ́ ń bá sọ̀rọ̀ ànábì ọlọ́run kọ̀ọ̀kan ló ní mísà tiẹ̀ èyí ò lẹ́sìn nàró sí tẹ̀ ní jókòó tó ti tó ti wọ́ ti pọ̀ láwùjọ tó yá mójútó bàbá Musa sọ̀rọ̀ bàbá Musa sọ̀rọ̀ wọ́n yẹ máa jájá kí ló ìparapàlà tó ń tọ́ abá débi ilé o. yẹn sì gbé wájú oúnjẹ yẹn ń ga jẹ́ o. wọ́n ní jẹ́ ntí ń bẹ́ẹ̀ lẹ̀ tá a ràn pọ̀ níbi ayé ti rùkú tí wọ́n ò ríru yìí. anábì lọ́lọ́wọ́n kájáàbù àgàgà. fàyà ń zòrú nà gbogbo a ma wọ báyìí nígbà èdè tè anábì lọ́lọ́ mi búra máa mú lọ́wù ṣe a àhábà ilé yìí mú mi nàzọ̀ ilé ọlọ́wọ̀n fáwọ̀ ọmọ èèyàn ní nǹkan káwá pé nǹkan dùn máa wá nú tán ọ̀ràn bí tí ló dùn dé ọlọ́run járí o ọlọ́run wá bá ní sọ̀rọ̀ ọlọ ó sì yanjú tọrọ àwọn ọmọ àlìjánà ọ̀fẹ́ bọ́ọ̀bì àwọn ọmọ náà. wàlàdínà kásábù sẹ́yìí àti jàdá. ọlọ́run ní bá a ṣe bá tí wọ́n ṣe dáadáa lẹ́sàn lórí dáadáa kan fún ọ ní mẹ́wàá tí máa retí náà kan mẹ́wàá ọlọ́run lálàánú mi ọlọ́run wá làbí nà kásábù sẹ́yì àti gbogbo àwọn tí wọ́n ń si ńtọ́ yàtọ̀ sí ńtọ́lọ́ ni wọ́n ṣe láyé ni lẹ́sẹ̀ ni ọlọ́run ní ahụ sẹ́yì àti ń afẹ́ràn yín pọ̀ ń tá a fi máa àti ṣe yín pọ̀ kan ní sẹ́yì àti ń bì mí sílẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ kan ìjìyà kan. lórí ẹ̀ṣẹ̀ kan. ọlọ́run ní sáàsì bí mísílì á. wọ́tàrí akùnrin muzilla. wọ́tàrí akùnrin muzilla. ọlọ́run ní sáwà àfikún ni wípé tàrí akùnrin muzilla bó ṣe jẹ́ ìjìyẹ yọkan yọ dàbí ìgbà àkọ́jọ ọgọ́rùn-ún yà. tàrí akùnrin muzilla bẹ́ẹ̀ bá ti rójú ẹ̀ lẹ́mọ̀ pé ìyà jẹ́. Ah, ọlọ́run mọ́sùrù wa máa wọn. ọlọ́run ní yẹ̀pẹ̀ rí ó dàbò wọ́n máa làwọn òmìnà lọ́ọ̀yì ìmìnà áásì kò sí ibùsàgọ́ kan fẹ́ni ọbájọ́ máa ná bẹ́lẹ̀ omi ìbá mu ẹ̀kọ́ gbóná bóyá mú tán tí wọ́n ń ta wé yóò pé ọlọ́run débi wípé téèyàn bá ṣe ń wà ní gbogbo yóò jù téèyàn bá ní ó fi jùn òun kàn ta pọ́rọ́ òun kàn bọ́ àlìjáná ni ẹ̀kọ́ ní tọ́wọ́ èyí ẹ̀kọ́ ní kò sí sẹ́tílá fún ẹsẹ àtẹ̀jáde ní nínú ní àrí kò sí sẹ́tí ẹsẹ ẹnìká ìdájọ́ ọlọ́run òrí bó ṣe ń rohun fúnra kálukú náà ni ọba orí ń jó tún bí ó ti wí ó ní wàkúlà ìsá ní gbogbo yín tẹ́ ẹ bá ti dìde àlìzámù náà ń tọ́ ìrà òfin ònàkùn yìí ìwé iṣẹ́ kálukú yín àti lẹ́mọ lọ́rùn ẹ ti ń dìde níwé iṣẹ́ rẹ̀ ọmọ bọ́ dìde wà lókùnrin tó làwù yàwó màlìkì yá mọ́tì kìtà bá yàlẹ́kọ́ òun máa ń sọ̀rọ̀ ọlọ́run ní bá ti dìde. tóun dìde pẹ̀lú ìwé tọ́bọ̀ dìde bẹ́ẹ̀ náà nìwé mi duplicate rẹ̀ ọmọ dúró wájú ẹ ọ̀wọ́ fún rẹ̀ lọ́mọ àkàtọ́ ọmọ fi wọn wọn wọ́n wàá máa pèsè fún ọ níjọ́ náà ọlọ́run kàánú wá níjọ́ náà wọ́n máa máa kà máa ọfà ẹ káfà bí nafsika àlékà lè yàwó mà àṣìlá wọ́gán fúnra ẹ ti tó ló ń ṣírò ó ṣírò ara ẹ kọ́ ọmọbi tó lọ fúnra ẹ lọ́ lọ gbọ́n náà bá ti kà á. bákẹ́ bí nafsika lè yàwó mà àlẹ́ ọlọ́ọ̀ni mà ní sàdá àbí kókú ọlọ́ọ̀ni gbogbo ẹni á bá júwe ọ̀nà mà fún. tosi sì ń bá a ṣe ìbàdínà máa yá tàbí ìrìnà fún sí ọlọ́run fúnra torí orí ara ẹ ni torí ìjọ tí ìyàwó ja wọn kan kó lè mórí bọ́nú ya ni. ọlọ́run bá sì lóhun ò ní rìn lọ́nà ìyá ọlọ́run lẹ́rù ẹnìkan ní ìdìmọ́ tẹnìkan. Kùnà bí nà àtà nà Bùhásà Rọ̀ṣùlà. Ọlọ́lọ́wọ́ ọlọ́run, àní a nìkan yà, àní wọn kan yà, láì jẹ́ pa arán olùkìlọ̀ sí wọn. bí nà àtà nà Bùhásà Rọ̀ṣùlà. Ọlọ́run mọ́ ọlọ́láwọn ọmọ náà níjọ́ àtàrà tàrà zìlátù ẹ̀tí ó dàbò wá máa láwọn òmìnà lọ ìmìnà sí ọlọ́run ní wọn ò ní kankan tí ó dáàbò bò wọ́n tí wọ́n sago sọ́dọ̀ ẹ̀ ọlọ́run nìkan tí tún máa ni ọmọ ìjọ níyà òun ni lọ sábà. nínú àásín bí wọ́n bá sálọ títí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n tún sá padà ẹni tí ń jẹ wọ́n yà. Ogun sí lẹ́yìn. Ọlọ́run ní gbogbo rẹ̀ ó kan bí ìgbà tí a mú ẹ̀yà kan nínú òru tó dúdú kiri. Ọlọ́run la dábò wọ́n. Móbìlì máa hálù láàmú. Hmm. Tọ́ba ti jẹ́ á. múlùlì mọ́ alụ àlù ni ọ ma jẹ́ torí tí ọba ní tí ọba ní jẹ́ bẹ́ẹ̀ tí ọba bá lè fẹ́ pa fi ṣe wáṣífù yọ takora wọn torí kítọ̀ á jámù ni òun lọ wá wá fi nǹkan ṣe ó sì jẹ́ tẹ̀kísírì kànífì ni ọ wà ntí ọba yà jẹ́ sífà ẹ̀ múlùlì mà ni ọ yà jẹ́. alàtàkàónù láìlì mùsùlùmán àwa máa ṣe ní hálù fún tàwọn ọmọ kí ó ní o àwọn míì sì ké wọ́n ké múfúrádù wọ́n fún tọ́ọ̀hún ní sùkún wọ́n pè ní kóta án wọ́n ké bẹ́ẹ̀ gbogbo ó sóòkùn mọ́ wọn ogun sì yá ti wojú òun kìtọ́ amínà lẹ́yìn ni mo fi lè máa. أولئك أصحاب النار هم فيها Ọlọ́run láwọn tá ṣe léhùn fún àwọn ọmọ náà nù. Àwọn ọmọ náà nù. Ọmọ náà ó mú fi àkàlì dùn tí wọ́n máa gbé bẹ̀gbẹ̀rẹ̀. Bó ṣe wá bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé o lè gbọ́ kùránù yé bọ́ọ̀bá máa kábíyèsí a sọ wípé wọ́n máa gbé bẹ̀ gbére ìran kan nínú ọmọ náà àwọn ni wọ́n máa gbénu náà gbére kìí ṣe gbogbo ẹni tó bá wọná àdíìsì kan ti wá ní bìtàkìyídì lórí àyà tó wá mútìlákà ẹrù pa àyà yẹn ó wá mútìlákà. gbogbo ọmọ náà ibẹ̀ wọ́n máa gbégbére àdìsí wá wá tọ́jú ó yá ọlọ́run ó yọ àwọn kan kú òun ná. ó làwọn tí wọ́n bá túnṣe wọn wo iṣẹ́ wọn ọ̀dà tó kí wọ́n wà lìjẹ́nà ṣùgbọ́n wọ́n lọ yẹ gbogbo òun iṣẹ́ wọn wò bọ́ mẹ́. ẹ bọ́ ló nkálukú sọdáyọ̀ wọnú ẹgbẹ burú ẹgbẹ òkun oníkálukú sódì nǹkan wọn náà ló ìtúnjẹ yáàdí nì lọ́jẹ̀ lè máa mú wọn lọ́jẹ̀ ládání náà la ìtún bá ń di tí ọ̀dá òkun dá wákà nàdúrà bàbá wákà wọn. ní gbọ́gbọ́ sọ bọ́dà láàyè rà gbọ̀ngbọ́ ó máa sọ bọ́dà láàyè rà. lọ́jọ́ tí a bá pàdé ní àkáǹtì gbọ́ngbọ́ là ó máa mi láti ṣe sírò gbọ̀ngbọ́ sọ o ní gbogbo náà là ń lọ́sàn-án.

irú wọn bí sẹ́ẹ̀rì ọ̀bá tóun tí ó fi wà lálìjẹ́ tí ó ẹnu ẹ̀sẹ̀ rẹ̀ yọ lọ fara ara ná díẹ̀ wọ́n mú jáde fún bẹ́ẹ̀ pé léyìí ọ̀ gbọ́dọ̀ gbénu náírà torí kò sẹ́bọ̀ lọ́rẹ̀ ẹgbọ́n ló burú jù wọ́n gbọ́dọ̀ sá fún sá fún o oníkíní ilé ilé oníkíní ilé àwọn ni mo lé yín. ọlọ́run ní wọlé ìka sábò náà rí òun fi yá ọ̀yẹ́ ó máa náà sùúrù oúnjẹ míyà ẹjá káyà lọ lógeere kápadà abẹ lọ́la ọlọ́run ní yọ́ mà ráwọn létí. fi ṣe wáàsí fún wọn òní yóò máa fi débẹ̀ wọn yóò máa jẹ́ mọ̀fúnlù fi jẹ́ kí fi rán wọn létí ọjọ́ náà sùrù jẹ̀mí à tá a kó gbogbo wọn dìde níwájúwájú àwọ ọlọ́run. àtẹlẹ́bọ̀ àti àtiwọ́ tó ń ṣẹbọ ọlọ́run ní gbogbo yín là ń kó bọ̀ ọlọ́run níjó sínú wa àti ẹni tó gbé eégún àti ní sẹ́yìn pè léégún àti ọ̀sà ògìyàn àtàlùgbà àti rọ́tẹ̀ ń pè bẹ́ẹ̀ àtọ̀sún ọlọ́run níjọ́ kan bọ̀ sá kó gbogbo yín dé jẹ̀mí à àtẹni tí ń bọ́ àti ń tẹ́ ń bọ́ ọlọ́run lákò yín wá wọ́n kò títí dórí àmàlẹ́kà tọ́lá àwọn kan bọ̀ wọ́n. wọ́n kọ títí títí dórí ànábì Ìsá tọ́ra wọn kan wọ́n ń bọ́ wọ́n ń wọ́n sọ́dọ̀ ọlọ́run wọ́n títí dórí ìyá wa ọba lọ sọ́ọ̀sì ní ọba èrè ẹ̀ ọlọ́run níjọ́ kan bọ̀ náà kúrò jẹ̀mí ọlọ́run sọ lálọ́. ثم نقول للذين أشركوا مكانكم أنتم ẹ máa bọ̀ bí ẹ̀yin ẹlẹ́bọ̀ tẹ́ ń bọ ohun tó yàtọ̀ sẹ́mi ọlọ́run ẹ kó bí. gbogbo ẹ̀yin tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn èmi ọlọ́run ẹ̀ náà kóra jọ ọlọ́run láàpin òpin yàtọ̀ àárín wọn. wọ́n kọ́ lẹ́sùrọ̀ kẹ́rù hùn. àwọn tí wọ́n wá ń bọ̀ ní wọ́n dojúkọ wọ́n pé máa kúrùnà ìyá àná àwọn wẹ̀wẹ̀ àwọn òye lẹ́ni tí wọ́n máa sìn ìṣọ́ ọ̀tàkùn ọjọ́ náà àrẹ́bì ìṣọ́ ọ̀tàkùn á ẹni òye lọ́lọ́hùn ń kúntù ní kó tó pé wọ ọlọ́run tí mo bá sọ bẹ́ẹ̀ pé kí wọ́n máa pè mí lọ́lọ́run wakọ̀ dé àlèmùtà òun ebi wọ ọlọ́run gbogbo nǹkan lọ́mà ebe ọmà alùmùránà náà kọ́ ni àbímọ́dà tó bá jẹ́ pé mo wí bẹ́ẹ̀ fún wa pé ẹ máa sìn mí ẹ máa pè mí lọ́lọ́run tí mo bá sọ bẹ́ẹ̀ pé mi lọ́lọ́run bàbá èmi lọ́lọ́run ọmọ èmi lọ́lọ́run gbogbo ẹ̀ ẹ̀mí mímọ́ wàkọ́dí ebi wọ ọlọ́run dá gbogbo ohun tá à ṣe láyé mà máa fi iná fún sí ọmọ màmá débi tí ń bẹnu ọkàn mi sẹ́mi gbọ́ ọmọ ọmọ. Ìtìrì ọlọ́run fẹ́ ṣe ẹnu tó ọba ń ṣe tá rí làwá mà nítorí ó ṣe lẹ́yìn èyí tá ń ṣe yìí àmá. Ìnáka àǹtà Gbogbo tó pamọ́ ọkàn fẹ́ ṣàwájọ báyìí náà ni ewó lọ́ọ̀mà lọ́pọ̀ ọmọ pàwà ká wí fún wọn pé kí wọ́n mọ́ àlè fún ó sì máa kúrí làwọn mi lámà àmà jẹ́. wọ́n takò wọ́n ànábì yìí sọ́ takò gba ń pè lọ́lọ́run pé máa kúrí làwọn èmi ò wí nǹkan kan fún ọ. ìlànà àmárítà ní ibi. ìkọjá ǹsọ ọ̀pá mi láti pé máa wí ilé mi ń wí. àní ibùdó lọ. ìtumọ̀ wí fún ọ náà ni wípé ẹ máa sin ọba tèmi èmi ò pé wọ́n máa sin èmi. àní ibùdó lọ. ọlọ́run rọ̀bí tọ́dá mi ni mo ní wọ́n máa sùn òun náà lọ́ba tiwọn náà. wàkúrú kuntu alayhim shahidan. ìwọ ọlọ́run gan sì jẹ́rìí sí pé wí ń tọ́ yàtọ̀ sí ń mi. lómùsò èyí tí mo sì lè dáhùn ẹ̀ nígbà mo wà lọ́dọ̀ wọn. ṣùgbọ́n ń gbọ́ pa mí tán kì í bùnà alẹ́ iṣẹ́ ń ṣe ìwọ ọlọ́mọ èmi ọ̀mẹ̀yìn má. ìṣe ìgbóǹkà lọ́mà àti ké àti ké bẹ́yìn àti gẹ́ǹ tàbísírù ti kéjì dókúlé. yọ́wọ́ máa sọ fọ́lọ́hún bọ́ ọba jẹ wọ́n ń yà lórí ẹbọ fàyín náà ń ìbàdàn ka àwọn ẹbú ènìyàn. níjọ́ náà ẹbú ọlọ́run sọ ọlọ́ọ̀fẹ́ jẹun ìta gan ni ó lè ọ lóko. ẹ bá wí ní ìsìn ọgbọ̀n òwe ìṣẹ́rú ọlọ́run ọmọ ọlọ́run lòun ọ̀sán rẹ̀ níjọ́ tí wọ́n lẹ̀ mọ́ ní túláàsì mọ́ jésù gan ni ó lẹ̀ mọ́ àdìbò. Bọ́ ọba jọ wọ́n ń yà. Ìnà òun ìbádùkà. Ẹ̀rú ẹ̀ ní ọ́. Wọ́n kọjá àyè ní. Bọ́ ọba sì lọ dáríjì wọ́n. Ọba tó tóbi tọ́ ọba dáríjì àtẹ́nì kò lè yọ lọ́wọ́ ẹ̀wò ni ọ́. Àkíìmọ̀ ọ̀jọ̀gbọ́n sì ní ọ́ lórí gbogbo ohun tó ọba ṣe. ẹjá dúró máa akànyà lọ́bẹ̀ ní ibi tá a fi jẹ́rìí wàkọ́ọ́lá súra káàhùn máa kún tún ìyá náà ta bẹ́ẹ̀ bá ń wà dáadáa ó rí pé wọ́n ń túra wọn kùránù ọmọ túra wọn ọba sọ̀kan bí ó tún rí ó tu ma kóńtùn ìyá àwa awa náà irú àwa kí lè yàn sìn ẹni tí wọ́n ń sìn lọ́lọ́ alhamdulillahi rabbil alamin adúpẹ́ arójú ara ààyè gbọ́ tó ní àmàrójú ara ààyè wí tó ní jẹ́ lè rójú kàrà ààyè wí tọ̀lá kàrójú kàrà Kàròjù kára ayé gbọ́tọ̀ láà. Kàròjù kára ayé gbọ́tọ̀ láà. Fún kíta lè bu wá ibà àti ilimi wà ní Hírọ́kì lẹ́wọ̀n. Bàdà àdábàbò lè kó nílé àárín bí nàbí. Àríjárí dáná límà fámẹ́ kiri olómi kìlá. Àfàbà ń tààrọ̀ sí ìdúró sọ́hìbà lè ní mẹ́rin.